ọjọ́ tẹ́ gbé yẹn gan ah, ah, ah, ó ga jù. yàrá kò rọrùn làṣẹ eh. ń bọ̀ mo ti ọkọ ti ta mi lólogbo bẹ́ẹ̀ bá jó mm. ẹgbẹ́ bò mo ní lóòótọ́ mo ní láti jó àmọ́ wá ká mi lára ẹ ṣe kinní kan tí yóò tẹ̀ mí lọ́rùn kí wá ni o. ẹ pàjọ́ mọ́ wá ń dì ní. ọ ẹ má bínú. ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ gbẹjọ́ yẹn dé lákọlákọ lẹ pa mọ́ wá ń dì. nítorí àsìkò wa ni. kò sí wàhálà ń gbà yẹn. ẹ má bínú ẹ ẹ ṣì máa tún jó sí kẹsàn-án lórí. tó bá jẹ ìjó wà ń lẹ̀ <laughs> àpamọ́ mi tó wà ní ẹjọ́ ní dandan. ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. ẹ̀yin aráalé orúkọ mi àti onítèmi mhm. àwa náà ni mr and mrs iyekini double n torí àwọn èèyàn kan máa ń lo single n double n mr and mrs iyekini. Hey, Mr and Mrs Yekini. Àwa nìyẹn o. Ẹ káàbọ̀ sórí ètò ìjọba. Ẹ má bínú ìyàwó mi ò lápọn ni ẹ bá mi gbà bẹ́ẹ̀ bá ṣe lè. gbogbo àpọn yẹn náà lẹ́yìn náà tí mo bá wọn ṣe lórí ètò ìgbé ní. ẹ ṣe ẹ ṣe ẹ kọ́ àlejò wa. torí ẹ̀ náà ni wọ́n yẹn sọ pé méjì ó dára ju ẹyọ kan lọ bẹ́ẹ̀ ni ìyá wa ẹ káàbọ̀ sórí ètò torí mo rí pé ẹ̀tẹ̀ tí sọ̀rọ̀ látàárọ̀. ẹ ṣe olótù <laughs> atọ́kùn ẹ ṣe atọ́kùn ẹ ṣe iṣẹ́ látàárọ̀. ẹ ṣe mo dúpẹ́ nítorí pé mo ti ẹ̀ pè yín ẹ̀dẹ̀ dá mi lóhùn ẹ ṣe. ṣe máa ẹ ẹ ẹ brọ́dà mi. ìyá wa. ọ̀dọ̀ yín ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lénìí. èmi náà wà ń kalẹ̀ èmi kan tá a wá ṣe náà ni ṣé jókòó ìyá rẹ. ìgbéyàwó yín ti tó ọdún mélòó ẹ má dìde ẹ jókòó. Ah. ẹni tó jù mí lọ ni mo gbà lálejò ah. lórí ètò yìí. ìtẹ́ ẹ bèrè kankan lẹ́ẹ̀kan. <laughs> ìgbéyàwó yín ti tó ọdún mélòó. sẹ́ẹ̀rì bínú pé òyìnbó ní sọ. ìgbéyàwó mi ó dé lọ́dún méjìlélógún ọdún. eighteen years. eighteen years. Mm ọdún méjìdínlógún. bẹ́ẹ̀ ni ìyá wa. Hey! gbogbo àwọn aráalé tó bá dẹ̀ ń wò yín wọ́n máa wò yín bíi ah. ìwọ́ngẹ̀ nínú ah, ìgbéyàwó. aṣọlá fi bo <laughs> aṣọlá fi bo. ẹ ẹ sísá mi ó wá tó àkókò láti sọ̀rọ̀ báyìí ẹ níbo gangan lẹ ti pàdé bọ́dà. Ah, ẹ ṣe olóòtú hmm. wẹ bó ṣe wù Ọlọ́run ló eh. ṣe ṣe. Hmm. torí senior mi ni wọ́n níbi iṣẹ́ hmm. so ibi iṣẹ́ mo ti pàdé wọn. bíbi hmm. iṣẹ́ lẹ ti pàdé wọn. bẹ́ẹ̀ ni. brọ́dà mi èmi tún ń bọ̀ lọ́dọ̀ yín báyìí. ìyá wa èmi wà ń kalẹ̀ fún yín mi ò níṣẹ́ kankan tí mo gbà wá. wọ́n ní ibi iṣẹ́ lẹ ti pàdé ṣé láàárín gbogbo àwọn tẹjọ wá jọ wà níbi iṣẹ́ yẹn ẹ̀yin kan tó wá gbàtẹ́ rí wọn báyìí kan sọ́jú pé eléyìí ni àyànfẹ́ ìyàwó mi. Ah ẹni tí inú mi dùn sí ó yá báwo lè ṣe ṣẹlẹ̀. sábà ní ká tú àárín wa ní kúrò bí ilé. ẹja sáré gbọ́ ẹ sáré ah, ẹ sáré gé kéékèèké. wọ́n pọ̀ lóòótọ́ wọ́n pọ̀ lóòótọ́ wọn kódà obìnrin ni hmm. ìkànnù hmm. mílíọ̀nù ni hmm. is once in a million torí wọ́n pọ̀ lóòótọ́ láàrin ìgbà àwọn kẹ̀dẹ̀rẹ̀ òun náà tún rí àwọn kankan tí mo máa ń dánwò lára lórí ó yẹ kó yẹ yín àmọ́ ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀ bàmọ́sá pọ̀tọ́lọ́mbà ti kọ́ kò hmm. sẹ́dà kan tó lè tó lè ti dànù ọlọ́run ló kọ́ hmm. ọlọ́run ló bá mi yàn. ẹ kí lẹ̀yin wá rí nínú sísá mi tó fi wá jẹ́ ládùúrà àwọn èèyàn tán pọ̀ yẹn kí lẹ rí nínú wọn tó ti dáhùn lẹ́wà náwó gan. kì í máa parọ́ fún yín hmm. mi ò wá rí nǹkan kan mi ò rí nǹkan kan torí ti bá rí nǹkan kan tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ ó ṣeé ṣe tó yẹ pé ìgbéyàwó wa lè má tó stage today ti bá rí nǹkan kan pàtó pé ah lóòótọ́ tó bá dìde ọmọ dà síbẹ̀ hmm. tó bá tẹ́ bá lè gbà láàyè láti dìde bá ṣe ń tètè ọmọ dà síbẹ̀ àmọ́ mi ò wo gbogbo nǹkan tọ́mọ fi dà síbẹ̀ hmm. bọ̀ ọlọ́ńkọ̀ fún mi ni so hmm. kò ń ṣe kò sí lórí nǹkan kan tí mo rí kò ń ṣe tá a bá sọ tẹwà ó lẹ́wà àmọ́ mi ò wo tẹwà tá a bá sọ tiwà ó níwà ó ṣeé ṣe kéèyàn níwà láàárọ̀ kó dọwọ́ sàn kíwà ẹ̀ yí bírí but nǹkan tí mo rí mi ò mọ̀ torí Ọlọ́run kàn ṣe ni. àdúpẹ́ àdúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ fọ́lọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ má béèrè e, ìbéèrè kan náà lọ́wọ́ sísá mi kí lẹ́yìn wá rí nínú wọn tẹ́ fi wo pé òkè ẹni yìí mo lè fi ṣe ọkọ mo lè fi ṣe adé orí. ẹ ṣe olóòtú nígbà náà lọ́hùn akéré hmm. mi ò lè sọ wípé nǹkan báyìí ni mo rí àmọ́ ohun Ọlọ́run ló sọ wípé ibi tí máa padà fi ètò mi sí ni eh, torí eh. akéré gbà náà. ẹ eh, mo mọ̀ but síbẹ̀síbẹ̀ ó sì máa ní àwọn nǹkan kan tó yẹ pé ẹ fi wò ó pé ah ok mo sì máa ṣe because kò ń ṣe àwọn nìkan ni ọkùnrin tó kọ́kọ́ dẹnu ìfẹ́ kọ yín rí. bẹ́ẹ̀ ni kò kí ń ṣe àwọn nìkan ni ọkùnrin tó máa dẹnu ìfẹ́ kọ mí àmọ́ nígbà náà lọ́hùn hmm. mi ò ní ìròrí lọ sí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn hmm. mi ò ní ìròrí síbi tó bá jẹ́ wípé mo ní ìròrí sí ni pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mò ń rí àwọn ọmọ tó ń wá wọn wá nígbà nígbà yẹn. wọn ò ní aṣọ bíi tó wọn ò ní aṣọ bíi kúlẹ̀kúlẹ̀ wọn ò ní aṣọ kúlẹ̀kúlẹ̀ wọn ní nǹkan tó rí lọ ni ó sọ. orí ètò làwọn àìjẹ́ kọ̀ọ̀kan. ó ti rí ìrìn àjò náà bó ṣe hmm. máa rí ọlọ́run ló kọ wá mi ò lè sọ pé báyìí tó bá jẹ́ wà ẹwà mm. ni mm. wọ́n lẹ́wà lóòótọ́ mm. bọ̀ nígbà náà lọ́hùn mi ò mi ò tí ì ṣe ọmọ tó yẹ pé máa ti rẹ pé ah ọkùnrin yìí rẹwà débi pé òun ni mo fẹ́ bá lọ ṣé nǹkan tí mo ń sọ ìyá olóòtú oyè yìí oyè mi oyè mi so ó wu ọlọ́run ló ó ti rí ìrìn àjò náà mo ṣe máa rí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé mi ò ṣìgbé hmm. níbẹ̀rẹ̀ ayé mi. kókó náà nìyẹn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ eh, eléyìí tún jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ojú tó ń wò mí pátápátá wípé téèyàn bá wo ẹwà hmm, bóyá torí pé ìwọ rí èèyàn kan tó lẹ́wà ló ṣe fẹ́fẹ́ ẹwà á fẹ́ lọ téèyàn bá wo nǹkan míì nígbà mi ṣùgbọ́n téèyàn bá kàn wò pé ẹni yìí òun náà ni àyànmọ́ mi á bẹ́ẹ̀ dẹ̀ náà ni ó ṣe máa máa ṣe ẹ eh, brọ́dà mi mo tún padà bọ̀ lọ́dọ̀ yín. èmi gan wà ń kalẹ̀ fún yín náà kí ni a ti ṣe mi ò ní jẹ́ lóyún tó gbogbo nígbà tí ẹ̀yin wá dẹnu ìfẹ́ kọ sísítà mi tí wọ́n wá ní wọ́n jẹ́ o láti bí ọdún méjìdínlógún títí di àsìkò yìí ṣé ọjọ́ kan wà tẹ̀tẹ̀ wò pé ah kí ni mo fẹ́ ọmọbìnrin yìí fún ara àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn gan ni ìbátẹ̀ ti fẹ́. lóòótọ́ tá a bá ní ká wò àárín yẹn ẹni tó bá ní kò sí hmm. irọ́ ni irọ́ ni pé ah àtijọ́ ni mo ti fẹ́ ìyàwó mi hmm. mi ò regret for once for a second sí hmm. irọ́ ni hmm. bàwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó tó jẹ́ pé a máa wo ibi tó dá ń bẹ̀ àti ibi tó kù díẹ̀ káàtó a máa wá gbé sórí òṣùwọ̀n pé ah irú ọmọbìnrin yìí torí kò sẹ́ni tó tó pé tán ọlọ́run nìkan tó dá wa nìkan lọ́ba tó pé tán torí èmi ni mo dá tán irọ́ ni fún àpẹẹrẹ ní ṣókí kí n má gbà lásìkò níbi ọdún méjì àbọ̀ ọdún méjì ó lé mẹ́rin hmm. mo ní accident kan hmm. lórí jíjẹ mímu mo ń wa ọkọ̀ mi lọ mo wá ní accident hmm. so ní ṣókí mo ṣe accident yẹn ní eh, agbègbè Lẹ́kì wọ́n wá gbé mi wálé láti bẹ̀ wọ́n ní kó máa gbé mi lọ sọ́dọ̀ àbòkí tó ń to ẹsẹ̀ ah, mo ní rárá mo wá dọ́dọ̀ mọ́là yẹn lọ́dún yẹn lọ́wọ́ mọ́là ní ṣé kọ́ máa kó máa tọ́jú mi ń bí àbí kọ́ máa lò ní rárá ṣé o lè wá tọ́jú mi ńlé ó náà wá tọ́jú mi ńlé tó bá ti lè tọ́jú mi ńlé o kò sí wàhálà ilé mi àyè wà fún mi dáadáa a bá gbéra ó di ilé mi kí ni mo fẹ́ fààyàn lórí ìyẹn ni pé ìgbà tí mo délé lákòókò náà ìyàwó mi gbà mí tọwọ́ tẹsẹ̀ mo dẹ̀ lo mo lò ó lé lóṣù mẹ́fà hmm. nílé. Hmm. Hmm. ìyàwó mi ò dẹ̀ fi ìṣẹ́jú kan sọ pé à ah, wàhálà ẹ̀ ti pọ̀ jù hmm. kò fi ìṣẹ́jú kan sọ pé à ah, torí pé kí ni tí n bá fẹ́ gbọ̀nsẹ̀ fún bí oṣù kan ká hmm. má tanra wa ni tó bá ti ṣẹlẹ̀ sí fún bí ọ̀sẹ̀ mẹ́ta orí ìjókòó ni orí ìjókòó ni tí n bá fẹ́ tọ̀ orí ìjókòó ni ìgbà tó wá tó àkókò kan wọ́n á wò pé ah, ọmọbìnrin kí ló tún lè ṣe fún mi tí máa ní kó máa bá tiẹ̀ lọ ní rárá hmm. nídìí pé kí ni ẹ wo ìrìn àjò oṣù mẹ́fà hmm. sí ìrìn àjò ogún ọdún hmm, dín méjì mo wá rí àwọn ẹ̀kọ́ tó tóbi láàrin oṣù mẹ́fà yẹn torí àárọ̀ mo kí ẹjọ́ kí lẹ lè bá mi fi kí ẹ bá ń tú mi kí. ẹ máa wọrí a ti ń ná dé abala yẹn. àní mo kí jù. <laughs> so nípa ìgbéyàwó kò sí bẹ́ẹ̀ ṣe ní fi ìṣẹ́jú kan ṣẹra yín. bẹ́ẹ̀ni. àmọ́ a gbọ́dọ̀ wo èyí tó dáa ń bẹ̀. torí kò sí ìtòrò tá a bá wo tẹlẹ́sẹ̀ òṣòṣòṣò tẹ sọ yẹn hmm. lóòótọ́ wọ́n hmm. pọ̀ ní gbòòrò wọ́n pọ̀. Hmm, wọ́n pọ̀ rẹpẹtẹ. mo ti marry rẹ̀ until what I don't mind I can. I have I have the capability of taking care of my wife. Just be the let me just name it your ah name it. Hmm. Tó bá máa dọ̀lá ń sin wá ní ah ṣé ò ní wàá sùn bí ni. bẹ́ẹ̀ni ẹ brọdà mi ẹ ah, ṣe o mo ti ń padà bọ̀ kò ṣe máa sọ ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ lénìí tẹ́ máa gbọ́ lórí ètò ah, fún gbogbo àwa ìyàwó ilé tó jẹ́ pé ọkọ wa ò tí ì ní rí ìṣòro kéékèèké kan ẹ̀yà àti ní èmi ò lè wá kú o èmi ò lè wá ṣe kinní kan o ẹ̀ àkúmọ̀bi tó ń lọ náà tó ti rí tó ti kàgbákò tó ti ṣe kinní kan he ìṣòro kékeré ò tí ì ní dé àti máa máa sọ pé a lè ṣe mọ́ ẹ̀kọ́ rèé ṣe bẹ́ẹ̀ rí àwọn náà ni wọ́n tún ti padà sí nífẹsẹ̀ wọn rìn wọ́n dẹ̀ ti wá ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó wọn pé áá ò ṣe lé ìtọ́ fún mi sísá mi ní àwọn ìgbà tí brọ́dà mi ń sọ yẹn kí lẹ́yìn gan ń rò nínú ọkàn yín. Ah, ẹ ṣe olótù hmm. wọ́n ní ẹni tíjà ò bá dé bá ló ń pera ẹ̀ lóbìnrin lọ́kùnrin àtobìnrin káká ah. ní pápápá. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣá hmm. ìrìn àjò náà bí ogún ọdún ni hmm. àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. bọ́lọ́run òjò sú mi kò dẹ̀ jẹ́ kó rẹ̀ mí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá ń ṣẹlẹ̀ sẹ́dà nínú ìgbéyàwó kó gbà á pẹ̀lú ìfaradà gbogbo ẹ̀ ó máa dópin. ó máa dópin ẹ̀ ọ́n ó túmọ̀ sí pé kò sí nǹkan tó lọ títí títí no condition is permanent. ẹ àwọn ìdílé aláyọ̀mí wọ́n sì wà pẹ̀lú mi lórí ètò bàbá ètò èmi dẹ̀ ń gbádùn wọn lórí ètò lẹ́nu ó dá mi lójú pé ẹ̀yin gan ẹ̀ ń gbádùn wọn ẹ á sì jọ wà ní a sì tún máa gbọ́rọ̀ sí lẹ́nu wọn ṣùgbọ́n jẹ́ kí n délé agbára mò ń bọ̀ nígbà tí màá fi padà dé màá bọ́ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán ẹ kú kalẹ̀.